the love, the surprise, the shock, àdátún bàbá àdánwò from pillar to post, from pan to fire. Àga pay bísù fẹ́ lọ ṣe àgùnbánirọ̀ youth service call. ni wọ́n tún kó orokoto jókòó orokoto ó sá wọn gbó nítorí olè wọ́n bú sọ́wọ́ agbẹnipa kidnapper wọ́n tún sá àsádà kúrò ní bùbá kidnapper bọ́ sọ́wọ́ ìwọ̀n inú gbó ẹni orí yóò dilé ni ojú àpá òjòjú ara mọ́ àfẹ́sọ́nà ti rí ìrìkúrì àwọn àlùjànnú tó ń gbóyan nínú ilé olólùfẹ́ ti dìdàkudà the monster killing people sinimá yìí ti gbóná jù kí ló dé ó ga fíofío àgápẹ́ làkọ́lé ẹ̀ it's a blockbuster written and produced by Ali Abalogun directed by azeez jaduade starring kiki bakare diva gold péjú johnson rẹmi surutu rockwell ogunlẹyẹ ọpẹ ọpọlọlá victoria Deboye, ibrahim bashir àríọlá odúbẹlà kẹ́hìndé abọ́lájí simple jẹdẹmẹyà ẹbẹtẹ tina owókòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láyé àkọlé ẹ̀ ní agape marketed and distributed by olasco films nigeria limited eu ten to six movie city ami arena shopping complex bolade oshodi lagos cinema titun agape to love and to let die buy watch and be glad you did. ojú mi ń bí. àwọn sójà tó kiri náà wá ń kí lọ wọ́n kí